pẹ́dà Sunday ìjà sóyè pẹ́dà. Asọ̀rọ̀ sọ fọ́tò. Ó ṣe kí gbogbo nǹkan tó ju yín bá rí báyìí lè máa sọ. Iye tó ju yín gan orí ẹ̀ ń sọ. Àyè nù ọ̀mà, ìyàwó tèmi ń lọ sókè, ó ń lọ sílẹ̀. Nọ èmi eh, eh, ò gbé ìbò dáadáa o, ilé ayé ti le. Bẹ́ẹ̀ni. Wọ́n ń jíyàn pé. Òótọ́ ni. Bene. Quelle mani ma ciò come ciò che ciò c'è sta manca. Mm. O ma tutti e io le giorno ma mm-hmm. Volevo qui ah, io non mi so se io. Kí wọ́n wọ́n ṣe bodyguard mi. Ló sọ wípé ẹ mọ bàbá tẹ bí mi fún pé ne, mm. ne, ne, ne, Lé lé lé mi ní Sunday ní Sunday gàtọ́ ọmọ burúkú yẹn. Èmi ò dá ọlọ́wọ́ ẹgbẹ́ ìgbà. ok kọ́sọ́mà ni ó gbówó wá o kó Ah, lọ àbí. Ah, ah. ẹ lágídí o kò sí wàhálà. ikú wálé ní kiri ni ó wẹlé ikú wẹlé ọ̀rẹ́ gbẹyú dàbí ní èsì fún. kẹlẹmẹlẹ kẹlẹmẹlẹ. ẹ̀rọ ra ṣe lọ́nìbò kẹlẹ́ ni tí ọrí tóun yóò dùn síta ọmọ yóò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló dé. ṣọ́ọ̀kì mi. Ah. Oh ọ̀rọ̀ ẹ̀gbọ́n yín ayé èmi mọ̀ páyé ló ń ṣe ẹ̀gbọ́n yín because ẹ̀gbọ́n yín ti tẹ ojú ayé mọ́lẹ̀ ẹ̀gbọ́n yín ti rojọ́ bayé jẹ́ ẹ wá láyé iṣẹ́ ẹ̀gbọ́n yín báyé ò ṣẹ̀gbọ́n yín gbèmí gan máa wò pé kí ló wá lè máa ṣẹ̀gbọ́n yín ayé ló ń ṣe èmi mọ̀. ọmọ tó bí ọmọ gidi ni. Ah. wọ́n gbọ́dọ̀ mọ bẹ̀rù wánú agbolé bẹ́ẹ̀ ń bá dàgbàdàgbà tí ń bá lọ tán ó mọ̀ pé wọ̀ ni ó kù. ọmọ ìyá rẹ kí ni ìbá ṣe. ìwọ ni àwọn ìfá tí wọ́n sọ. bẹ́ẹ̀ni. <laughs> torí tiẹ̀ gangan ni wọ́n ṣe gbé mi wá sí sùkúù yìí. tí sá ṣe pàtàkì. ìdẹ́ra owó mi dà gbólógbó ọmọ kan kò lè bóbó èmi lẹ́kọ̀ọ́ yèémi ọmọ èkó mi nà. wọ́n bá rí mi tí bá wọn kí tí wọ́n máa ṣàgbégbá àwọn mídìí wa tó wà ń bẹ̀ má sọ ta. wọ́n wo àtọ̀hún ni lọ́lọ́ ti fọ́n kọ́lọ̀ pọ̀ sí di. dájú mi lówó gan my dad is very rich. irọ́ ni o. How a prince. shut up your mouth. wọ́n lè fún ẹ ní fọ́mà tó lè swallow ẹ̀. you just there you don't have nothing. ayé ẹ̀ dẹ̀ bàjẹ́ nínú irọ́ gan. ó dẹ̀ ní wọ́n náírà ní àkáǹtì ó mọ̀. ó yà fún ní tọ́ fún mi kó tó wọ̀ lọ fínkà fínkà. Ah! mo ṣì ń try láti wò ó mo imagine pé báwo lèmi àti ọmọ olórí burúkú yìí kan ṣe pàdé. òkè omi lọ wú ọmọ sálẹ̀ odò. it's not easy to buy a new house all the time i got tired of the old one and this is my new place. ilé ìjọ lè rí ta o. sori kórìí ẹ ò pé. màá tú àṣírí ẹ. bẹ̀rẹ̀ ó dá má bínú wa màá lọ. Déwálé. ẹ bá mi gbé báàgì mi wá nu mọ́tò lẹ́nu ọmọ yàn pé ni. yorùbá sọ wípé ọkọ ló lórí aya. ìyàwó ayé ló fẹ́ ayé ṣùgbọ́n ẹ̀yin ni ìyàwó yín náà rán kiri. àbásọ̀rọ̀ ẹ̀yin dájú ni tó bá yẹ pé ẹ̀yin dájú ọjọ́ kìíní mo ti gbà ó mo ti gbà wẹ́ mo dẹ̀ gbà yẹn yẹn pé mo bírèkì four thirty. four thirty. ó ṣe dé wípé èèyàn mojú ọ̀rọ̀ lárí tẹ́ bá ti rí ọlá kékeré kan bá ṣe lè máa ń pera yín lọ́lá níyọnu ọmọ tó bá dẹ̀ gbèsè orí bẹ́ẹ̀dì tó bá jẹ́ pọ́ ọmọ lẹ́ńlẹ̀ ni ó máa padà jábọ̀ ni ó ń jábọ̀ o. ọ ewu rọ kọ́sìn yìí ni wọ́n á bí. Ah, ọba rẹ sọ̀rọ̀ bá àbúrò wọn lọ́gbọ́n rẹ. ẹ àtọ́wọ́n jọra o. no ẹ wrong sir yeah kò ń ṣàbúrò mi it's actually my husband. Oh, ẹ̀yin tó jẹ́ pé ọkọ ni yín tó yẹ kí wọ́n kúnlẹ̀ síwájú ẹ̀ báyìí kan máa gbóúnjẹ fún yín ẹ̀yin rẹ̀ wá ń kúnlẹ̀ tẹ́ ń gbóúnjẹ fún yàn inú yín rẹ̀ dùn ni ẹ ò pé nọ́mbà burúkú ti báyìí. jára ẹ pa pàdánù gbogbo ìyá rẹ jẹ tiẹ jùmọ̀kẹ́ yọ̀ lójúmọ̀kẹ́ ó yí àtinú gbà mo ṣe sọ fún mi. ó jẹ́ rúpọ́ máa work out bó ṣe sọ. bàjẹ́ ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ńkọ́. bí ọlọ́ṣà kọ́ ẹni lẹ́nu lọ ni. bí ọlọ́ṣà kọ́ ọlọ́ṣà kẹ́rù ẹni lọ ni. get out! out! Ah! I don't want to see you just go. bọ́tà. mọ́nà wọn gbà mí ò bá ṣetán láti